àṣegbé máa sí láyé o bàbá o ìgbẹ̀yìn ní kóró àṣegbé máa. o ṣeun lára mi Jésù Olúwa o o ṣeun lára mi Jésù Olúwa o àdáni má gbàgbé ẹni ìyìn ológo bàbá o ṣeun lára mi. Jésù Olúwa o, o ṣeun lọ́rọ̀ mi. Jésù Olúwa o, àdáni má gbàgbé o, mo yìn ọ́ lógo bàbá. Àdáni má gbàgbé ẹni, mo yìn ọ́ lógo bàbá. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run, ògo ni fún orúkọ rẹ̀ fún nìkan tó ń ṣiṣẹ́ ìyanu ńlá ògo ni fún orúkọ rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá ògo ni fún orúkọ rẹ̀ lórí ayé ìwọ tó ń gbọ́ mi ògo ni fún orúkọ rẹ̀ mo ọlọ́run ga fóun tó ti ṣe ní gbogbo ọ̀nà ó dá ògo padà sọ́dọ̀ rẹ̀ ọdún 2021 ó kù ọjọ́ mọ́kàndínlógójì 39 days lónìí lórúkọ jésù kristi ọjọ́ tó kù agbára tó fi rìn tó fi ní fara pa agbára látòkè wá tí ó ṣọgbà yí ọká tí ó máa rọ́ ibi dànù lórúkọ Jésù kó wọ inú ayé rẹ lọ agbára Ọlọ́run agbára akọ̀yà agbára ààbò agbára Ọlọ́run tí ó ṣọgbà yí ọká tó ń tiná tipa ayé kan òkò ibi kan tí òfin ní bá ọ lórúkọ Jésù agbára náà kó wọnú ayé rẹ lọ ọ̀dà mo wí pé ẹ̀mí mímọ́ kó sọgbà yí ọ ká kó sọgbà yí ilé rẹ ká ògo ni fún Ọlọ́run wa gbogbo ohun tí Sátánì tó lè máa lò gẹ́gẹ́ bí ohun ìjà fún ti òpin ọdún yìí kò ní bà ọ́ kò ní ba ilé rẹ ètò kù yìí ò ní kábàámọ̀ lórúkọ jésù kristi ti násárẹ́tì léléyìí tó kù ìrìn àjò tó kù nínú ọdún yìí ò ní fomijé rìn ò ní fẹkún rìn ò ní fọ̀fọ̀ rìn bí olúwa ti ń bẹ bí ẹ̀mí ẹ̀ ti ń bẹ láàyè lórúkọ jésù gbogbo kò ṣeé ṣe níwájú rẹ kó di ṣíṣe gbogbo ilẹ̀kùn táyé fìkanra tì àánú kávárì kó ṣí ilẹ̀kùn náà àánú calvary kó ṣí ilẹ̀kùn náà gbogbo ilẹ̀kùn táyé fìkanra tì lójú ọ̀nà rẹ ilẹ̀kùn ìṣerere ilẹ̀kùn ògo ilẹ̀kùn àlàáfíà ilẹ̀kùn ìrànlọ́wọ́ ilẹ̀kùn ojúrere táyé fìkanra tì ilẹ̀kùn ẹ̀rí ìyanu nínú ayé rẹ àdániwáyé lórúkọ Jésù kó fàánú ṣe ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ẹ̀gàn rẹ yóò dògo lórúkọ Jésù Kristi gbólóhùn òdì tó di ogun sínú ayé rẹ ọ̀run gbèmí lónìí gbólóhùn òdì tá a fọ̀ sórí ìṣẹ̀dá rẹ sórí ìgbéyàwó rẹ sórí bísínẹ́sì ẹ lọ́jọ́ graduation èyí tá a fọ̀ sáyé rẹ lọ́dọ̀ ọ̀gá lọ́dọ̀ ẹni o tó di ogun lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù gbólóhùn náà dasán lónìí ògo ni fún Ọlọ́run wa mo wí nípa tiẹ̀ lórúkọ Jésù nínú ìrìn àjò rẹ nínú ìrìn àjò ọdún yìí yóò dára fún yóò yẹ ọ́ kalẹ̀ yóò dùn fún ibi ò bá ọ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò gùn régé ibi ò wọlé rẹ ìdààmú ò ní wọlé ẹ ẹsẹ̀ abánisọ̀fọ̀ ò ní wọlé tọ̀ ààbò ọlọ́run yóò dájú ó dòrànlọ́wọ́ àyànmọ́ ayé rẹ tí ó mú ìpinnu ọlọ́run fún ìwásáyé rẹ ṣẹ ó yá lọ bá pàdé olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ àyànmọ́ ayé rẹ lórúkọ jésù ó yá lọ bá pàdé lọ bá pàdé olùrànlọ́wọ́ tí ó mú ìran ògo rẹ ó yá lọ tí ó mú ìran ògo rẹ ṣẹ lórúkọ Jésù lọ bá pàdé ọwọ́ adánilóró ọwọ́ àfìyàjẹni lójú oorun lójú ọ̀nà rẹ ọwọ́ yìí gbẹ lónìí lórúkọ Jésù ọwọ́ ìgbẹ dànù nínú ayé rẹ nínú ilé rẹ nínú ìgbéyàwó rẹ àjòjì ọwọ́ yìí ó gbẹ dànù ọkàn rẹ yóò balẹ̀ lórúkọ Jésù olùgbàlà na mowie ne pateɛ ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ gbogbo ibikíbi tó bá dojúkọ ọlọ́run yóò darapọ̀ mọ́ lórúkọ jésù lórúkọ jésù nínú ọ̀sẹ̀ yìí ìjáde rẹ yóò dára àbọ̀ rẹ yóò dùn àbọ̀ rẹ yóò sùn ọkàn rẹ yóò balẹ̀ lórúkọ jésù ayé rẹ kó jìnnà sí ìnira iṣẹ́ rẹ kó jìnnà sí ìnira ìdílé rẹ kó jìnnà sí ìnira ògo ni fún ọlọ́run wa ògbó ẹ̀yìn abiyamọ lórúkọ jésù ẹ̀ ní ṣọ̀fọ̀ mọ́ látòrí ayé mi dórí ayé rẹ lórúkọ jésù a ò ní ṣọ̀fọ̀ mọ́ lórí ọmọ ànípò rírí ẹkún ó ti dára fún ọ ṣe ọmọ òṣojú ẹ ò ní ṣiṣẹ́ forí olórí jẹ gbogbo ṣe àárọ̀ ọjọ́ tó fi dùnú ṣe tó ṣe ní làálàá kò ní dìbànújẹ́ ọjọ́ alẹ́ lórúkọ jésù ìrẹsẹ̀ rẹ gbogbo eléyìí tó ń ṣe láàárọ̀ èyí tó ń ṣe lọ́sàn-án òkùnkùn ní kó lọ́jọ́ alẹ́ lórúkọ Jésù ayé ò ní fomi jẹ́ san fún ọ ìṣẹ̀dá rí ò ní gbàbì ayé rí ò ní dìkorò ògo ni fún Ọlọ́run wa ẹni bá dìde ogun nítorí tiẹ̀ yóò fẹ̀mí ẹ̀ digun ẹ̀dá tó dìde ogun nítorí àyànmọ́ rẹ yóò fẹ̀mí ẹ̀ digun ẹnikẹ́ni tó dìde ogun nítorí ìṣerere rẹ yóò fẹ̀mí ẹ̀ digun ogun onílara tó bá ló kọ̀nà tó gbégbà yóò para rẹ̀ ẹ̀dákẹ́dá tó bá dìde ogun sí ọ tó nílara rẹ̀ lòun ó ṣe onílara kò sí tí ò lè ṣe fún yàn lórúkọ Jésù mọ́ wọn lórí rẹ̀ kò ní jọ ó yá máa gòkè àṣeyọrí inú rẹ̀ yóò dùn ọkàn rẹ̀ yóò balẹ̀ ara yóò tù ọ́ ara yóò rọ̀ ọ́ ògo ni fún Ọlọ́run wa bó o ti ń gbà èrè àdúrà yìí gbogbo ogun tó bá bá pàdé nínú ayé rẹ lórúkọ Jésù ogun náà kó dàwátì kọ́nà rí ọlá kọ́nà rí ọlá kọ́nà rí ọlá ọfà kọfà nínú ayé rẹ kó gbiná ọfà àgbàná kó gbiná ọwọ́ ayé kó gbiná iṣẹ́ ayé kó gbiná ẹrù ayé kó gbiná nínú àgọ́ rẹ nínú ara rẹ kó gbiná ohun rere gbogbo tọkàn rẹ ń fẹ́ ní rere gbogbo lórúkọ Jésù yóò ṣe ṣe ó gbégbá ọpẹ́ o ògo ni fún ọlọ́run ògo ni fún ọlọ́run gbogbo ibi táyé rẹ ti nílò ìwòsàn tó nílò ìfọwọ́kàn iṣẹ́ rẹ ní ìgbéyàwó rẹ ní àgọ́ rẹ ní lórúkọ jésù mọ́ kó dáwọ́lé ọ kó o sì ní ẹ̀rí rere ó ti rí bẹ́ẹ̀ ògo fún ọlọ́run wa nínú ìwé wòlíì àìsáyà àìsáyà forty three verse nineteen ah oníkèésì olúwa yóò ṣohun ìyanu yóò ṣohun tuntun yóò forúkọ tuntun pè ọ́ ìlérí àti májẹ̀mú rẹ̀ nìyẹn agbára rẹ̀ lè ṣe ipá rẹ̀ lè ṣe kò sóhun tó jẹ́ ìṣòro nínú ayé rẹ̀ tí kò lè ṣe kọ́dún yìí tó parí lórúkọ Jésù Ọlọ́run nínú ipá rẹ̀ yóò yí ìtàn rẹ̀ padà sí rere yóò sì dára fún ọ fi àdúrà yìí ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn rẹ pátápátá bí o ti ń ṣe àlàáfíà Ọlọ́run yóò jọba nínú ilé rẹ yóò jọba lọjọ ayé rẹ ó ti rí bẹẹ o kò lè fún ọlọrun àlàáfíà wo, àlàáfíà àlàáfíà o àlàáfíà àlàáfíà làwa ó fi lo ọjọ ayé wa o àlàáfíà àlàáfíà àlàáfíà shalom ṣẹ́ mi o. Wọ́n fẹ̀jẹ̀ sínú, omi tutọ́ fi fún ìjáde. Ènìyàn la mọ̀ ọ́ sí lójú ayé, kan bá dòrú wá parada. Ìwà dàgùn rìn dológo, wàá tún làbàyé àláyé jẹ́ àṣegbé máa sí nínú rẹ̀ ìwà bẹ̀rù rẹ̀ níbodè àṣegbé máa sí láyé o ọ̀rẹ́ mi ìgbẹ̀yìn ní koro àṣegbé máa sí láyé o àwẹ̀ ò ní koro ènìyàn máa gbé wéré pé bó pẹ́ títí kọ́fí kàgbàdo ń ènìyàn bá ti gbé òun ló máa ká dandan ìwà jèrè òṣèré àwẹ̀ mi máa jèrè òṣè mi o. bàbá Kódìrí kò dọ̀yún mọ́mọ́ lọ́mọ. Ìwọ ìyá kọ́ ìṣẹ̀lẹ̀ kọ́ mi fọmọmọ rẹ̀ ìdájọ́. Ojú lọ máa fẹ́ sí o, ìwà bẹ̀rù rẹ̀ níbodè. Àṣegbé máa sí láyé o, bọ̀dá o ìgbẹ̀yìn ní kòrò. Àṣegbé máa sí láyé o, àǹtí o ìgbẹ̀yìn ní kòrò. Ènìyàn máa gbé wèrè pé. Pẹ́ títí kọ́fì kàgbàdo, ènìyàn bá ti iṣẹ́ rẹ̀. Kàwé mi. Máa jèrè iṣẹ́ mi.